Ah, she not loud. She not loud. She not loud. Go ẹ̀jẹ̀ ẹsẹ̀ yẹn náà ẹsẹ̀ yẹn léèdì àná. wọ́n ní ẹmú bíléèdì wá fi kéèkì ní iná. Yeah wọ́n ti dẹ́kun ní ìdíbìlẹ́dì. láwù sáàtì kábírà láwù sáàtì kábírà láwù láwù láwù láwù láwù láwù tẹ̀sí. ga o ó ga o. sọ́mà kìkì náà kọ́ ọ máa lọ. ah ó ga o ele ìtẹgbẹsẹ ni ìtẹ ele ìtẹgbẹsẹ ni ẹjẹ kó tún bá bá yẹ ẹ ẹ má lọ yẹ. Alowa, alowa ẹ bàbá bí spíjì wọn ẹ lóde mẹ́rin. Àkúyẹ. Ewé tó ń gé dàrú. Ewé tó ń gé dàrú. Ọ̀dọ̀ fún wa. Ọ̀dọ̀ fún wa. Ẹni ewu ẹni ewu gbẹdẹdà ẹni ewu gbẹdẹdà ẹ wọn náà wá Libya kò sí wàhálà mọ́kà ni wọ́n wá. Saudi lásán ó tóbi aṣọ bẹ́ẹ̀ lọ ọmọ ọkà. ó sọ pé a ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. eré. ó sọ bẹ́ẹ̀ ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀tọ̀ àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́kà. ó ní ṣe báyìí o tó bá dé láti mọ́kà. torí Ọlọ́run. ó ní ṣe báyìí. torí Ọlọ́run. tó bá dé láti mọ́kà. ó sọ pé ó ní ṣe báyìí. tó bá dé láti mẹ́kà tún ṣe báyìí. o ní ṣe báyìí. aláàjì aláàjì. ọ̀ kí ṣe báyìí. wọ́n lọ fẹ́ ká wọ́n dé láti mẹ́ta. wọ́n gbà fún ànábì. wọ́n gbà tọ́lọ́hún gbọ́. ṣùgbọ́n wọ́n tún ṣe báyìí. wọ́n ṣe báyìí. àwọn òun náà ṣe bẹ́ẹ̀ ó yẹ dárúkọ fún mi. àwọn òun náà lọ mọ́gà. wọ́n sọ pé àwọn olówó tẹ̀rí yẹn ìjọba nínú olórin náà ọ̀kadùnlọ mẹ́ta nínú gbé ìgbàgbọ́dé láti mẹ́ta wọ́n ṣe báyìí àwọn wo ni dárúkọ fún mi àwọn ṣe bírù ah! yéé wọ́n dárúkọ fún mi. ó kà pé òní. Alao Cardoso wà wà àwòjọ tó tó bá rí pàdé mi wà wà sọ fún déédé láti mọ́kà ó tún ṣe báyìí ó tún ṣe báyìí ó tún ṣe báyìí wà á sọ lójú ṣẹ̀fíù wà á sọ lójú pàdé mi àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn olójú ṣe bẹ́ẹ̀. ẹ mú rí mi tọ́dà ọ̀dọ̀ mẹ́ka ìbàdàn dé láti mẹ́ka ó ń ṣe kíní yẹn fún wọn. o ti dárúkọ fún mi o wá tún dárúkọ fún mi àwọn olójú ṣe bẹ́ẹ̀. olówó kan tún wà ó jẹ́ wọ́n lọ mẹ́ka ìbàdàn dé láti mẹ́ka ó sọ pé táyé lórúkọ rẹ̀ ń sìn kòkí kòkí ṣe bẹ́ẹ̀ kòkí ṣe bẹ́ẹ̀ kọ̀rọ̀ ló ti ṣe bẹ́ẹ̀ o kòkí ṣe ní gbangba kọ̀rọ̀ ló ti ṣe bẹ́ẹ̀ máa má sọ bẹ́ẹ̀ wọ́n ayé máa jẹ́ káwọn ayé mọ̀. tó bá dé láti mọ́gà tó bá promise mi òpòpò ní ṣe bẹ́ẹ̀ òní jẹjà mọ́ kò lè sọ ó tán kò lè sọ tó bá gbọ́ promise mi ni màá kàn sọ fẹ́ mi sí ni pé kó bá ṣe mọ́kà fún ẹ ó lọ mẹ́ka ọmọ kékeré alani musibawu bàbá aṣáàdì wọn yìí Baba dé láti mẹ́ka ó ń ṣe bẹ́ẹ̀. ìwọ ló sọ orúkọ ìwọ gangan ló sọ orúkọ èmi ò bẹ́ẹ̀ dá sí o tòun tó bá fẹ́ dé láti wọn kà tó bá fẹ́ lọ wọn kà tó o bá ní ṣe báyìí màá san fẹ́m sí mùsùlùmí kókó bọ̀ fún ẹ ní ìmọ̀ọ́kà ṣùgbọ́n tó bá dé láti ìmọ̀ọ́kà o ní ṣe báyìí. ó sọ pé ó ní ọmọ mùsùlùmí ayédáadé jọ̀wọ́ mo fẹ́ lọ mẹ́ka mo ń wọ́n fi sàmẹ́ka ṣùgbọ́n tí má kì í dé. o ò ní ṣe báyìí. o ò ní ṣe báyìí ọ̀gá sọ pé tọ́wọ́ lọ bẹ́ẹ̀ ó ní máa ṣe lọ òṣè ìkúrèmọ̀ àgbà yìí òṣè ọ̀gá ló sọ bẹ́ẹ̀ pé tó bá dé láti mọ́ta pé ó pẹ́ kó máa ṣe lọ pé ó pẹ́ kó máa ṣe lọ ọ̀gá sẹ́yìn lẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ̀ bọ́wọ́ sí ẹ̀yin lẹ̀ bọ́wọ́ sí ẹ̀yin tá kírun ẹ̀yin lẹ̀ bọ́wọ́ sí pé tó bá dé láti mọ́ta ọ̀gá ló wò kí sọ bẹ́ẹ̀ ọ̀gá ló wò sọ bẹ́ẹ̀ ọ̀gá deny ọ̀gá deny gbẹ́kọ̀ fi sílẹ̀ tó bá ti promise tó bá fi kìíní yẹn sílẹ̀ ṣe é ṣe pàlọ́ mọ́kà oníṣe báyìí oníṣe báyìí. màmá màmá àwọn bàbá. Adúró náà ló sọ ọ́, èmi náà ń kí ẹ ọ́, èmi náà ń bú ẹ ọ́, èmi náà ń kí ẹ ọ́, èmi náà ń bú ẹ ọ́, èmi náà ń kí ẹ ọ́, èmi náà ń bú ẹ ọ́. ṣọ̀kí eléjo. ṣọ̀kí eléjo. mo ṣọ̀kí alábọ̀. mo ṣọ̀kí kọ́nàkọ́nà. ṣọ̀kí eléjo ṣọ́kí ẹlẹ́kùn ee abóorí. abóorí abóorí kan ó dáhùn abóorí.